bàbá àti ìyá ẹ lò ń bá wí ṣèbí olórí burúkú ni ẹ ìyá ẹ ò gbélé ọkọ náà ṣèbí lágbájá ló bẹ́ ẹ sùn kí n tó fẹ́ ẹ ṣèbí mo kàn ní kí n sáré jí ẹ ṣe ni tó o lóyún tó di ìyàwó tíwọ náà pera ẹ ní nǹkan bàbàrà ṣèbí o ò níṣẹ́ ńgbà tí mo fẹ́ ṣèbí bọ́ńtrowé ní ẹ ṣèbí bàbá àti ìyá ẹ tó ṣẹ̀ wá ń pọ́n ṣèbí wọ́n fi ẹ́ sílẹ̀ kó máa ráre kiri orí títì ṣèbí gbà tí mo rán ẹ rí ẹ he ni mo ṣe gba wáẹ́ẹ̀kì fún ẹ tí mo ṣe rán ẹ lọ yunifásitì tí mo ṣe tó ṣe kàwé ṣèbí òwò ṣé òwò tó ń ṣe ṣọ́ọ̀bù tó ṣí tó wá di wípé àwọn fámílì ẹ̀ ń pè ẹ́ ní màdàmú màdàmú ṣọ́ mo iye tí mo fún ẹ ṣá ṣá rí nínú fámílì ẹ tó lè ra mọ́tò tí mo rà fún ẹ ṣá rí nínú àwọn mọ̀lẹ́bí ẹ tó ṣí ṣọ́ọ̀bù tí mo ṣí fún ẹ fún àwọn ìyàwó ẹ ta ló tó mi nínú fámílì yín ọmọ àwọn ọmọ ìyá ẹ̀ wo ló ṣe oríire tó mi nínú fámílì yín ẹ dẹ́ believe pé tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ yẹn tán náà ká tún kúnlẹ̀ ká sọ sọ́rí kó dalẹ́ kẹ máa gbé bàbá ìbejì yín bọ̀ kẹ fẹ́ gorí wa ká dẹ̀ máa moon like seriously ṣe rò pé igi ni wa ni ẹ rò pé ọlọ́run tó dá wa kò dá omi kò dá ẹ̀jẹ̀ mọ́ kò dẹ̀ fọpọ̀ lọ síbẹ̀ ẹ̀yin kẹrẹ gbẹ́nu ẹ lásán la máa sọ get out lásán la máa sọ tẹ máa pe pásítọ̀ tẹ máa pe máàmù tẹ máa pe gbogbo èèyàn tán máa ní ká máa kúnlẹ̀ bẹ̀yìn pàdé rúdù bọ̀tẹ́yìn bá ń jẹ́ ìran wa sílé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ẹ tún rúdù débi pé ẹ máa gbé fóònù ẹ máa pè ìyá ìyàwó yín ẹ wá mú ọmọ òṣì tí tẹ fún mi o ọmọ yín ọmọ mi tẹ fẹ́ mọ́ mọ́mì kíní kan ẹ má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́mì ẹ ti gbàgbé wípé bó ṣe jẹ́ nígbà ayé ìgbà yẹn bó ṣe jẹ́ wípé ayé wà lọ́wọ́ àwọn bàbá wa tó tó jẹ́ wípé búlì ni wọ́n tó jẹ́ pé gbogbo nǹkan tí wọ́n bá nídìí níyàwó wọn ló gbọ́dọ̀ ṣe fún wọn ẹ ti gbàgbé àwọn bàbá wa àwọn generations tó kọjá àwọn náà sọ wípé orò lànà tí wọ́n bá bínú tán tán bá bínú tán tí ìyá ìyàwó wọn bá dé wọ́n á dọ̀bálẹ̀ tán ni wọ́n á ní à ta ló ní kẹ́ wá tó bá bínú tó tó bá bínú tó tí bàbá ìyàwó wọn bá ránṣẹ́ sí wọn wọ́n ní à àna mi ń pè mí wọ́n ń wojú àna wọn tí àna wọn bá bínú sí wọn wọ́n lè rán ọba ìlú kan gbé ọba ìlú dìde kán ní kó lọ́ọ́ bá bẹ̀ wọ́n ṣùgbọ́n gbà tẹ̀yìn àtìyàwó yín bá ń jà gbà yẹn lẹ máa rántí wípé ẹ̀ẹ́ ṣebí ìyá tiẹ̀ náà gbélé ọkọ ṣèbọ́kọ méjì ọkọ mẹ́ta ni ìyá ẹ̀ ní ọ̀nà dà tí náà ò ṣe ní dálé mọ́ṣú ṣèbí mo kàn ń ṣàánú ayé ẹ káyé ẹ má bàa dàbí tàwọn àǹtí ẹ tí ò gbélé ọkọ ni gbogbo oore tẹ́ ẹ wá ṣe fún wọn ní fámìlì wọn pátá lẹ máa ń búyàwó yín tí ì bá ṣèmi nílé ayé yín èbí mi mo kọ́lé fún bàbá ẹ ìwọ aláìmoore ìwọ aláìmoore ìwọ ingrate yìí ṣèbémi mo rán àbúrò ẹ lọ abroad ṣèbémi ni mo fa àbúrò ẹ sílé ṣèbọ́dọ̀ ẹ làwọn àbúrò mi àbúrò ẹ mi làwọn àbúrò ẹ ń gbé last week ni mo sì fowó oúnjẹ ránṣẹ́ sí ìyá ẹ o aláìmoore lébi olóṣì ọmọ ìrankíran that is how you have been disrespecting your wife ṣé ẹ mọ̀ wípé respect yàtọ̀ sí fear ẹ ti sọ respect yín nù fear ló kù sí ọkàn ìyàwó yín fear wípé tí n bá fi sílẹ̀ subsidy tí mò ń rí lọ́dọ̀ ẹ̀ tó fi ń ràn mí lọ́wọ́ mo lè má rí mọ́ and believe me ọjọ́ tí ìyàwó yín bá ti rí ọ̀nà àbáyọ ọjọ́ tí ìyàwó yín bá ti rí ọ̀nà àbáyọ tàbí tí ó bá ti dáa fáwọn ọmọ ẹ̀ tí wọ́n bá ti ní mọ́mí ẹ̀ máa bọ̀ tó bá fi lélẹ̀ kò ní wẹ̀yìn mọ́ that is why you see some men in their old age tó máa dá wà tó máa ráre tó máa sọ wípé àwọn ọmọ o ó dẹ̀ ó dẹ̀ ó dẹ̀ kẹ́ ìyàwó ẹ̀ o kò dẹ̀ kí ń nà ìyàwó ẹ̀ o gbogbo orú ọ̀rọ̀ tó ti gbè sílẹ̀ ńkọ́ ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ó lágbára gan tí ọ̀rọ̀ bá dùn èèyàn tán tó bá ku èèyàn nìkan á dàbí ẹni wípé wọ́n ń play tape yẹn ní ọpọlọ èèyàn á máa ríǹgì ni ẹ̀yin dẹ̀ bìlíìfù pé ẹ ti sọ ẹ ti sọ nìyẹn irú yín náà lẹ́tún máa bìlíìfù pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kóbìnrin tún sọ sọ́ọ̀rì á sọ sọ́ọ̀rì nítorí pé ó fẹ́ jókòó ṣèyí àwọn ọmọ ẹ̀ aṣọ sọ́rí nítorí wípé ó kò fẹ́ kí àwọn èèyàn pè òun ní divorce agbákádàrá ṣe sọ́rí nítorí wípé ó wò wípé tóun bá lọ kò sọ́nà míì aṣọ sọ́rí ṣùgbọ́n ṣe rí ìfẹ́ yín lọ́kàn ẹ̀ kò sí ń bẹ̀ mọ́ kẹ́ ẹ kọ́lé kẹ́ ẹ ralẹ̀ kẹ́ ẹ ra mọ́tò ó di ọjọ́ tẹ́ ẹ bá túbà ẹ̀ ń wò mí báyìí tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fọ́n sí kàtígórì àwọn ọkùnrin alásọbàjẹ́ alásọjáàmù tí ẹ ti fi páàsì ìyàwó yín tẹ́ ẹ ti fi bu ọ̀pọ̀lọpọ̀ níyín nǹkan tí ìyàwó yín sọ fún yín gangan gangan nípa páàsì ẹ̀ nípa fámílì ẹ̀ ṣe àmọ́ pàwọn obìnrin á wíìkì débi wípé tá a bá nífẹ̀ẹ́ tán gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú ilé wa ó ṣeé ṣe ká ti sọ fún yín tó jẹ́ òun lẹ ti fi lọ rojọ́ ṣèbọ́mọ yín sọ wípé àkọ́bí yín ṣèbọ́ ọmọ yín sọ wípé ẹ wá gbóyún ẹ̀ nílé bàbá òun ni ṣèbọ́ ọmọ yín sọ wípé olórí burúkú ni yín òun máa lé yín tẹ́ ẹ ti ṣèbàjẹ́ sílẹ̀ bẹ́yẹn tẹ́ ẹ dẹ̀ bìlíìfù ó ti tán tẹ́ ẹ respect emotions ìyàwó yín tó jẹ́ wípé ẹ̀yin lẹ́dẹ̀ kọ́kọ́ máa ń send videos mi sí wọn tẹ́ máa fi validate rubbish tẹ́ ẹ̀ ṣe gbọ́ nǹkan tí Mẹ́wọ̀ọ́láka sọ ìwọ ni Mẹ́wọ̀ọ́láka ń bá sọ̀rọ̀ <laughs> gbogbo wa máa dàgbà tá a máa darúgbó mẹ́wọ̀n láká kò ní síbẹ̀ nígbà tẹ́ bá máa jẹyà yín lójú pálí nítorí pé ọ̀rọ̀ lágbára gan èyí tó wá burú jù níbẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe ń sọ sí ìyàwó yín àwọn ọmọ yín gbọ́ they no longer respect you they only fear you and where there is fear hatred ò kì í jìnnà síbẹ̀ ibi tí respect bá wà ní love ń gbé when your, fear, when your wife or your children fear you That means they hate you. You are not loved. You're a bully. You don't impose yourself on anybody. You don't bully or you don't beg to be respected. You work for it. You earn it. Tẹ́ ẹ bá mọ̀ mí ìwà bu yín mi tó bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá mọ̀ pé ti fọ́ sí kàtígórì yìí dádì àwa dádì. Ẹ lọ bẹ ìyàwó yín. Ẹ gbàgbé yín ẹ gbàgbé bẹ́ẹ̀ ṣe jẹ́ kẹ́ má bàa jìyà ọjọ́ alẹ́ kójú má bàa tì yín kẹ́ má bàa ṣe àṣedànù ẹ bẹ́ẹ̀ ẹ kì í sílé bàbá ẹ kì í sílé ìyá ẹ ẹ sọ̀rọ̀ dídùn sí kì í wá ṣe kẹ́ ẹ bẹ́ẹ̀ tán kó tún di ọ̀la kíjà ṣẹlẹ̀ kẹ́ bú ìyá ẹ kẹ́ tún máa bú bàbá ẹ ẹ bẹ́ẹ̀ bẹ ọlọ́run gbogbo spirit àsọbàjẹ́ tó ti wà nínú ẹnu yín gbogbo ẹ̀mí ìgbéraga ẹ̀mí ká má nàá ní obìnrin kọ́lọ̀ ń yọ kúrò lọ́kàn yín ẹ bẹ ìyàwó yín ẹ sọ fún wípé you are sorry for all you said ẹ sọ fún nǹkan tó ń pè ní emotional abuse ni o ẹ sọ fún wípé you are sorry pé gbogbo ọ̀nà tẹ́ ẹ fi tọ̀kẹ́ ẹ̀ down tẹ́ ẹ fi downgrade ẹ̀ tẹ́ ẹ fi yẹ̀yẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú yín lójú gbogbo ọ̀rẹ́ lẹ ti máa sọ wípé shut up lójú mọ̀lẹ́bí yín lẹ ti máa dọ̀tí ẹ̀ lẹ ti máa yẹ̀yẹ́ ẹ̀ àṣírí ìyàwó yín tí ò yẹ kí mọ̀lẹ́bí yín mọ̀lẹ́ ìyàwó yín ti mọ̀ wọ́n mọ iye pàǹtì tíyàwó yín ní wọ́n mọ iye nǹkan tẹ́ ṣe fún fámìlì ìyàwó yín àsọbàjẹ́ if you are doing that no matter how much you spend on your children or your family no matter how responsible you may think you are daddy ẹ ti gbá foul ẹ ti fail ẹ dá you are not among the good husband I am talking about you are not qualified to be called a good and a responsible husband mi kò ẹ̀ sí lára àwọn tí mo ní kan ṣe dáadáa sí ọ̀nà tó fi lè ṣe dáadáa sí yín ẹ pè ìyàwó yín tẹ́ ẹ bá mọ̀ ṣé rí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ dẹ̀ máa ń sọ àsọbàjẹ́ àsọtán ọ̀rọ̀ yìí tẹ́ ẹ bá ti sọ ó ti tán ẹ máa ń bìlífù pé ó ti yẹ kó tán ẹ wá ní ṣe bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ <laughs> ṣe bẹ́ẹ̀ ti sọ sọ́ọ̀rì sọ́ọ̀rì tẹ́ ẹ sọ tó mọ̀ wípé nígbà tó bá tún di next week tí argument míì bá tún dé ẹ tún máa repeat gbogbo nǹkan tẹ́ ẹ sọ ìyàwó yín nìkan kọ́ lẹ máa bẹ̀ ẹ máa bẹ ìyá ìyàwó yín ẹ máa bẹ bàbá ìyàwó yín tẹ́ ẹ bá lè ṣe ó kù sọ́wọ́ yín o ẹ láíláí nígbà tí mò ń ṣojúṣe mi ẹ wá ẹ máa ṣojúṣe yín ṣùgbọ́n àánú yín kàn ṣe mí ọlọ́run ní jẹ́ ká ẹ ṣàṣẹ dànù ntẹ́ ẹ̀dẹ̀ mọ̀ ní pé kẹ́ ẹ tún wá lọ fẹ́ lòmíì kó jẹ́ áńgẹ́lì tó bá jẹ́ ìwà yìí náà lẹ́tún wù sí ẹ̀ sọ áńgẹ́lì ọ̀hún ẹ̀ sọ di èṣù tá a deal pẹ̀lú yín níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ bá ti drop ìwà yìí ẹ jìyẹ o ẹ lọ bẹ ìyàwó yín mo dẹ̀ ní àìdí àwọn gift tẹ́ ẹ lè rà fún ìyàwó yín ṣe mọ̀ pé ẹ bìlífù pé ẹ ti fún lówó ẹ máa ń ra jewelries fún ẹ máa ń fún lówó there are some things tó jẹ́ wípé tẹ́ ẹ bá ṣe fóbìnrin tó jẹ́ wípé ó lè yí ọkàn ẹ padà bí kẹkàn déédéé pé kẹ sọ wípé my dear òmù dáríjì mi mo fẹ́ rán ẹ ní hajj kẹ́ ẹ pe Kazeem àṣeyọrí of hajj and umrah service kẹ́ wá rán ìyàwó yín lọ sí hajj kẹ́ wá sọ fún wípé kó bá yín bẹ Ọlọ́run kó bá yín